látọ̀dọ̀ abu hurayra radiyallahu anhu nípa nàbọ muhammad sallallahu alayhi wa sallam ó ní asiru dhikra hadhihi al-lazzat al-mawt ẹ máa ṣe rántí ntí máa wó àwọn adùn dànù lọ́pọ̀lọpọ̀ ó náà ní kú alimami tirmidhi àti an-nasa'i àwọn ni wọ́n gba ìgbà wáyé wá ibn hibban wọ́n sì sọ pé ẹgbàá wa tó lálàáfíà ni. وتو على دودو أنس ابن مالك رضي الله عنه يقول نبي محمد صلى الله عليه وآله وسلم وقفوا لا تجاني تسقى ما ركافو تنتقى تمكتب وانا لاكو ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ máa ran kan kú bóyá nítorí ìṣòro àárẹ̀ àìlera àbí wàhálà kan eléyìí tó ti kó dé bọ́ anabi sallallahu alaihi wasallam wọ́n ní la yatamannayanna ahadukumul mawta lidarrin nazala bihi فإن كان لابد متمنيا فليقل اللهم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني ما كانت الوفاة خيرا لي متفق عليه ẹnìkan nù yín kò gbọ́dọ̀ máa kan kú nítorí ìṣòro kan eléyìí tó ṣe kó dé tó bá tiẹ̀ wá jẹ́ pé ó rí ibùyẹ sí àfi kọ́ tọrọ kú náà ni má ṣe tọrọ rẹ pé ikú wa pa kàkà bí ẹnìkan ike ìwọ ọlọ jẹ́ kí n máa bẹ láéláé lópin ìgbà ọba jẹ́ pé ìsẹ̀mí ńlọ́ba lóore jù fún mi sì pa mí sọ́dọ̀ igba lópin ọba máa pé ikú ọ̀nà ló lóore jù fún mi eléyìí ni nǹkan tí mùsùlùmí yóò máa ṣe bóyá nítorí kan. iná ní dá ọ láàmú eléyìí tó ṣe é tị wọ́n ti ń kí ọ káàkiri lórúkọ ọgbà wọn wá ìtọ́jú fún ọ lórí ní ti ń ṣe ọ yìí ṣùgbọ́n gbogbo ìyànjú yìí pàbó ní já sí mọ́tọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ti lówó lówó má ó ti lọ́lọ́ lọ́lá má ó ti dẹ́ni pàtàkì ó ti wá dẹ́ni yẹpẹrẹ láwùjọ ọgbọ́dọ̀ ti torí rẹ̀ kọ́ kan kú síra rẹ̀ níṣẹ́ ni bá rí níbi kọ́ tọrọ kú má tọrọ rẹ̀ pé wa pa níṣẹ́ ni kọ́ ọ sọ pé wà Allah jẹ́ n sẹ́kù láyé láàyè ìgbà tó o mọ̀ pé ìsẹ̀mí òun ló lóore mi gba ẹ̀mí mi pa nígbà tó o mọ̀ pé ikú lóore jù lọ fún mi gbogbo oníkálukú wa lábẹ́ pàǹsẹ̀ tọrọ ká lọ sọ́dọ̀ ní gbogbo ọgbà kọ̀sákòókò kan tí yẹn máa sọ ike pé tí mo bá dàgbà dìgbà báyìí ìgbà náà ní túbá ìgbà náà ní tọrọ àforíjì ìgbà náà ní sí ní kú ìgbà pààyàn ikú ń pa ọmọdé bẹ́ẹ̀ ni ń pa màjèsín bẹ́ẹ̀ ni ń pa àgbàlagbà ìgbà tó lu adáko tọrọ àforíjì kó túbá lọ olúwa ni wa tubu ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun ẹ túbà lọ sọ́dọ̀ Allah gbogbo yín pátákórongodo àdẹ́nìkan sí ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ túbà kẹ́lẹ́ bá àdẹ́ni tí ó sórí rẹ̀ olúwa ẹlẹ́dàá tún ya ayyuhal ladhina amanu tubu ila Allahi tawbatan nasuha ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ túbà lọ sọ́dọ̀ Allah ní tútúbà eléyìí tó ọmọ kan dá ẹ mẹ́jọ ọjọ́ ìtúbà eléyìí tó ti pé pàǹtí táwọn ti yọ wà lójú rẹ̀ rárá ètò bá tó ṣe pọ́tẹ́nu ètò bá tó ṣe pọ́tọ́kàn eléyìí tó ṣe pé kìí ṣe ìtúbọ̀ olóńgbò ìtúbà tó ṣe pé tí yàrá bá ti túbà rú ẹ̀ èèyàn tó padà síbi àìdáàmá ọ wá nínú àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam anaminiya ayyuhan nas tubu ilallah tubu ilallah wastaghfiru fa inni atubu ilayhi fil yawmi mi'ata marra rawahu Muslim anabi sallallahu alayhi wa sallam wọn lẹ́yìn èèyàn ẹtú bá lọ sọ́dọ̀ Allah ẹ sì máa tọrọ àforíjì rẹ̀ nítorí pé èmi kan alára màmá túbá lọ sọ́dọ̀ Allah ní ojúmọ́ kan nígbà ọgọ́rùn torí ẹni sàhábì alimá muslim ló gbà wá àwọn sàhábà wọn ní sànàbí sallallahu alayhi wa sallam tí wọn bá jókòó láàyè ibì kan àwọn máa ń kà á sí máa jáde lẹ́nu ànábì ìgbà Allahumma ighfirli wa tub innaka anta tawwabur rahim àwọn máa kà tó gbọ ọgọ́rùn lẹ́nu anabi sallallahu alayhi wa sallam láyé ẹyọ kan ṣoṣo tó bá ti jókòó allahumma ighfirli wa tub alayya innaka anta tawwabur rahim ìwà allah ìwà allah foríjì mi gba tútúbà mi ìwà náà lọ́ba tó ṣe é gbé ọmọ agba tútúbà ó sì máa kẹ́ ẹni tí ọba gba tútúbà rẹ̀ nínú àwọn ẹrú rẹ̀ bẹ́ẹ̀ ni ànábì yìí olúwa ti ṣe àforíjì fún ohun ato síwájú àti ohun tó gbẹ̀yìn nínú báwo wá ni tànàbì yìí bá jẹ́ pé bí tún ti ṣe máa tọrọ àforíjì àti tútú bá nu àwa wá ń kọ́ sẹ́nìkan ò sí tó mú dá wa lójú bí kí wọ́n ti ṣe àforíjì fún wa àbí wọ́n gba tútú bá wa àwa gan gan gan gan ló yẹ ká pọ̀ ní ìtúbà àwa gan ló yẹ ká pọ̀ ní ìtọrọ àforíjì wàyí o nígbà tá a bá wá rẹ́ nìkan tó ṣe pé ń pọ̀pá kú lọ́wọ́ ikú ti fẹ́ mú lọ ń ṣe lọ́yẹ kẹ́ni tó bá wà nítòsí ọ̀dọ̀ rẹ̀ kó nù ú ní gbólóhùn la ilaha ọ̀wà nínú ẹgbà wọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ọ̀là nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni laqinu mawtakum la ilaha illallah ẹnu àwọn òkú yín ní gbólóhùn la ilaha ẹni tí ń pọkà kú lọ́wọ́ tẹ́tí rí pé ẹ̀mí rẹ̀ ti fẹ́ jáde ẹnu ní gbólóhùn la ilaha illallah àwọn olùmọ̀ nípa ṣẹ́ríà wọ́n ní sáàwì fún pé sọ pé àbá kan wí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó sí wa jẹ èyí tó bá jẹ nínú méjèèjì à ń fẹ́ kọjá ikú òkú ẹni tí ó kú tí ó kú ò kọjá pé tí ó sọ kẹ́yìn tí ó fi kú ò ọjà la ilaha illallah ṣùgbọ́n nígbà tó ṣe pé tí wọ́n bá dojú rú rẹ̀ kọyàn ìpè sọ pé la ilaha illallah ó lè bẹ̀rẹ̀ sí ní ronú ìpè a ah, ẹ̀ ń sọ fún mi pé màá kú nìyẹn èmi ò tí ì fẹ́ tẹ́tí ń kú o ikú òsì lójú mi kókó lára mi le bí ọtá àbọn yóò máa tan ara rẹ̀ dànù òní máa pé ikú ti dé nígbà tí ó ṣe pé bẹ́ẹ̀ lórí apá kan àwọn èso pọ̀jù nínú àwọn olùmọ̀ wọ́n ní ká máa wulẹ̀ sọ fún pé sọ pé káwọn máa wí lẹ́gbẹ̀ẹ́ ní pé la ilaha illallah tába sọ̀rọ̀ lọ tá a tún sọ̀rọ̀ bọ̀ la ilaha illallah bọ́yọ̀ náà ó lè gbà lẹ́nu wa kó wí nítorí pé ó ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti pé nígbà tí ikú dé sí wọn tí wọ́n sọ pé kí wọ́n sọ la ilaha illallah nítorí ìbẹ̀rù àti kú nítorí ìkórìíra kú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òwe kàkà bẹ́ẹ̀ ó ní lọ́pọ̀lọpọ̀ mú bẹ́nu wọ́n kọrin ni wọ́n kọrin wọ́n fi ń dá ike gbogbo ọ̀tá tí wọ́n fẹ́ rẹ́yìn àwọn àwọn làwọn rẹ́yìn wọn la ilaha illallah báwo òun ò lè wí nítorí pé òun ò tí ì ṣe tọ́tò òun ò kù ọjọ́ tó ń dá òtí pé gbónúkúkè sí kúléwe bẹ́ẹ̀ ni ìran àkàlàmàgbò kan kò ní sálà ìlẹ́gbẹ̀rún ọdún torí gbónúkú ni wọ àwọn bàbá ńlá rẹ bàbá ńlá rẹ ọ̀kan náà àwọn àkàlàmàgbò ni ìdí inú tó fi sọ pé wọ́n lu ẹgbẹ̀rún ọdún kó tó di pọ́ọ̀lọ́ ẹni tí wọ́n mọ̀ pé kò kú ẹgbẹ̀rún ìṣẹ́jú fóun máa láyé wọ́n ń tẹ̀ra rẹ̀ dànù ẹ sì máa ń gbé àǹfààní tí ń bẹ nínú kéèyàn sọ la ilaha illallah kó sọ pẹ́yìn kó tó kú òláyé òun náà ní tó wá nínú àdìsá nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tóní man kana akhiru kalamihi min ad-dunya la ilaha illallah dakhala al ẹni tó bá gbé ọ̀rọ̀ tó sọ káyìn nílé ayé òun náà ní la ilaha onítọ̀hún wà lè jẹ́nà àmọ́ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí nítorí pé káfíìrì bá sọ la ilaha illallah kò wúlò fún Fir'aun nígbà tí ó kù òun náà sọ pé amantu an la ilaha ashhadu an la ilaha illa alladhi amanat bihi banu isra'il wa ana minal muslimin èmi náà wá jẹ́rìí báyò wípé kò sí ọba kan tó tọ́ láti fòdodo dọ́sìn àyàfi èyí tí àwọn ọmọ israẹli gbàgbọ́ èmi náà wá ti di ọ̀kan nínú àwọn mùsùlùmí báyìí kò sàǹfààní máa ìgbà yìí wá láàárọ̀ àánà ọkùnrin àṣọ ìtọ́kọ́bìlì ṣégbà yìí wá lọ́yẹ kó tó gbàgbọ́ ìwọ́n tó ti sàgbẹ́rù gbọ́nrí tẹ́lẹ̀ tọkọtì Allah tọkọtà nàbì Musa alayhi salam ẹni tó lu ẹlẹ́dàá wa tọ́ rántí ọ. torí ẹ yìí ṣe gbogbo ẹni tó bá sọ la ilaha illallah iná ló jẹ́ ikú tó bá ti kú yọ wà lìjánná tààràtà àdìsí tún fi hàn wá látọ̀dọ̀ alimami ibn Hibban rahimahullahu ta'ala ń tó fi hàn wá ikpe yọ wọ àlìjánà àmúlẹ̀mọ́jẹ tààrà nínú ẹgbàá wáyé anabi sallallahu alayhi wa sallam oní man kana akhiru kalamihi min ad-dunya la ilaha illallah dakhala aljanna wa in asabahu ma asaba ẹni tó bá jẹ́ pé nítorí wíkàn kótó kúrò láyé ọ̀nà ni la ilaha illallah yọ wọ àlìjánà kódà kó ṣe pé nítorí ṣe ti ṣe kí ni máa wá ṣèyàn kí máa ṣèyàn tó lè kọ́ dínà kéèyàn wọ àlìjánà tààrà ó lè ti wọ náà náà torí ẹ̀ tẹ́ wọn sanra rẹ̀ dànù ó ń ṣe bídà ó ń ṣe ń tọ́ta kó sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá ń sọ fún ọ wọ́n ń pàkíyèsí rẹ ọ̀ka jíde hárí wọ́n sọ wípé ìdíjà ìfilẹ̀ sí ní tẹ̀sẹ̀ yìí sílẹ̀ òun náà ní pípé púpọ̀ nínú àwọn ẹni tẹ́ǹjọ́ ń ṣe wọ́n kú wọn sọ la ilaha eléyìí ni ló túbọ̀ kìyìn láyà ló mú dání lójú wípé orí ọ̀nà lẹ́wà àní dakhala aljanna wa in asabahu ma asaba yọ yọ wọ ọ̀nà ọgọ́rùn-ún ọdún kó tó látàrí àdádálẹ̀ tó ṣe yọ wọnú oṣù mẹ́fà kótó di kọ́ wà lìjánà látàrí àdádálẹ̀ tó ṣe yọ wọnú ọjọ́ mẹ́fà kótó di kọ́ wà lìjánà látàrí àdádálẹ̀ tó ṣe yọ wọnú ìṣẹ́jú mẹ́rin kótó di kọ́ wà lìjánà látàrí àdádálẹ̀ tó ṣe nǹkan ti ṣe olùwàdàkùnmájà wọ wọnú kátó wà lìjánà eléyìí túmọ̀ sí wípé tẹ́ bá wà lọ́dọ̀ ẹni tí ń pàpà kú lọ́wọ́ ẹ sọ fún pé kó sọ la ilaha illallah tí ó bá wá gbọ́ tí ó gbà ẹ̀yin máa wí láwìí tún wí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bọ́yá olú ẹlẹ́dàá wa ó lè ní kọ́ gbà lẹ́nu yín kó nù òwe wáyé o ẹni tó bá sọ la ilaha illallah yẹn ó gbọ́dọ̀ jẹ́ pé kò sọ nǹkan míì lẹ́yìn rẹ̀ tó fi kú tó bá sọ la ilaha illallah tó tún wá wí nǹkan míì lẹ́yìn rẹ̀ kó tó kú kò wí káyìn kó a rí dájú sáká pé torí kó nà ọmọ bàjẹ́ pé yọ sọ̀rọ̀ kọ́mọ lọ já sí pé nǹkan míì tó sọ ńlọ́ba bẹ́ẹ̀ kú. wáyé o àtẹ̀mí àtiwọ́ nígbà tá a bá ti di pé ikú wá dé ká tẹ́wọ́ gbà pẹ̀lú ká yọ́nú sí Allah ká yọ́nú sí Allah ká sì dunnú sí gbèsè pé ká máa banújẹ́ sí ká máa kanra ká máa yọ́nú sí kí ló dé tó fi jẹ́ pé mi lọ rán sí èmi lọ fẹ́ pa àwọn ọ̀tá rẹ̀ fáyé àwọn ló yẹ kó pa kí ló dé tó fi jẹ́ pé mi ló ní kó wá bá áá èmi tí mi fẹ́ sìn ṣeré rárá o ọgbà ikú pẹ̀lú ìyanu ọgbà ikú pẹ̀lú pé ìdùnnú nítorí pé ọfẹ́ lọ sí alábàápàdé Allahu azza ọwọ́ nínú ẹgbàá wọ̀ọ̀rọ̀ látọ̀dọ̀ yẹn ńlá wa Aisha radiyallahu anha أني النبي محمد صلى الله عليه وآله وسلم ومن أحب لقاء الله أحب الله لقاءه ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sáti pàdé Allah Allah yóò nífẹ̀ẹ́ àti pàdé onítọ̀hún náà wa man kariha liqa Allah kariha Allahu liqa'ah ẹnikẹ́ni tó bá kórìíra àti pàdé Allah Allah náà kórìíra àti pàdé rẹ̀ faqultu ya Rasulallah mo ní faqultu ya Nabiyallah mo ní wà nàbí Allah akarahiyatul maut ṣé ìkórìíra kúlẹ̀ ń ẹlẹ́ni tó bá àti pàdé Allah Allah nífẹ̀ẹ́ àti pàdé rẹ̀ ẹni sì kórìíra àti pàdé Allah Allahu yóò kórìíra àti pàdé rẹ̀ ṣé ìkórìíra dẹ̀ ń sọ̀n ìkórìíra kú ni àbí kórìíra kí ni nítorí pé kí ni fọkùnlónà nàkàrọ̀hùn mọ́wù gbogbo wa là ń kórìíra kú ẹ̀sìn lẹ́nu tó bá ti kórìíra àti pàdé Allah Allah ó kórìíra àti pàdé rẹ̀ gbogbo wa là ń kórìíra kú qaal laysa anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kìí ṣe ìkórìíra kú ìkórìíra kí wọ́n á anabi ni wọlé tinna mọ́mínà nítorí sẹlẹ̀ ní kó olùgbàgbọ́ òdodo ìlà bushira bi rahmatillah wa ridwanihi wa jannatihi wọn nígbà tó ń bá fún olùgbàgbọ́ òdodo ní ìró dùnú pẹ̀lú kẹ́ allah ìyọ́nú allah àtàlìjánná allah wọn fún mọ́mìn ní ìró nípa ìyọ́nú allah ìkẹ́ allah àlìjánná allah ahabba allah mọ́mìn ní ó pé òun nífẹ̀ẹ́ àti pàdé allah nítorí pé ó fẹ́ rí ìkẹ́ rẹ̀ ó fẹ́ rí ìyọ́nú rẹ̀ ó fẹ́ wọ alìjánà rẹ̀ ó sì lè wọ alìjánà àfi lẹ́yìn ìgbà tó o bá kú fa ahabba Allahu liqa'a nítorí pé òun nífẹ̀ẹ́ àti pàdé Allah Allah náà bá nífẹ̀ẹ́ àti pàdé òun náà wa innal kafira ṣùgbọ́n kèfèrí idha bushira bi adabillah tó ń bá fún un nírò ìbànújẹ́ nípa ìyà Allah wa sukhta tó ń sì fún nírò nípa ìbínú Allah kariha liqa Allah yóò kórìíra àti pàdé Allah wa kariha Allahu liqa'ah Allah náà wà kórìíra àti pàdé ọ̀nà muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim àwọn ni wọ́n gbé jáde. nígbàtí ikú bá dé ẹni tí ikú dé sí kọjá ni tó ṣe pé ń ro èrò dáadáa sí Allah máa rò pé dáadáa ní ìbápàdé lọ́dọ̀ Allah tèmi ọjà sí dáadáa lọ́dọ̀ rẹ̀ ire ní rí gbà lọ́dọ̀ rẹ̀ èmi ò ní jọ́kan nínú àwọn ẹni ìyà ìsìnìjọ́ kan nínú àwọn ẹni tí wọ́n fìdí rẹ́mi lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá wọn jẹ́ni tí ń ro dáadáa sí allah nítorí àdìsá nàbọ̀ muhammed sallallahu alayhi wa sallam tóní láyẹ̀mú kanna àhàdùkọ́m ilà wàhùwà ìṣẹ̀nù bánnabilá ẹnìkan nù yín ọ̀gbàdàgbà láti kú ọ àfikọ́ jẹ́ni tí ń ro rere sí allah. nígbà tẹ́ni bàbá tí wàá kú tó kú tó sojú wa àbókù wọn sọ fún wa ká sọ inna lillahi. وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون بين النبي محمد صلى الله عليه وآله وسلم إن وسني كما وي بل لو وقال وقالت فيك كما صار من القرآن إنا لله وإنا إليه راجعون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون بلوني gbogbo mùsùlùmí lọ yẹ kó mọ̀ nípa rẹ̀ kéésì nǹkan tó yẹ kó wà ní ìpamọ́ tọjá pé yóò sokùnkùn sí ọ kò ní mọ̀ nípa rẹ̀ torí pé gbogbo gbàtàǹjì dáhùn sùn iná làwọn àṣẹlẹ̀ àwọn àjálù àwọn àrélù àwọn àṣẹlẹ̀ ìbànújẹ́ ń ṣẹlẹ̀ gbogbo ìgbà tí ìṣẹlẹ̀ ìbànújẹ́ tó bá ti ṣẹlẹ̀ bí àjálù bí àrélù bí àwọn àdánwò lọ́lọ́kan ọjọ́kan níta afẹ́kọ̀ọ́ máa wínú inna lillahi wa inna ilayhi raji'un gbèsè tó ọmọ wa wéwèé kówèé tó ọmọ sọ yìí pé sọgbà o kí ni sọgbà tó ọmọ tiwọ́ mórí tó ọmọ sọ sàǹgbà fọ́ sàǹgbà fọ́ ẹni kí ni jẹ́ báyìí ọ sọ pé tèmi bá mi o ìjì lẹ́yìn ọgbà wo ìsọkúsọ ìsọkúsọ ìwékòwé inna lillahi wa inna ilayhi raji'un kó sì máa túmọ̀ rẹ̀ dájúdájú tí Allahu làwa ṣe àti pé dájúdájú àwa ọ̀dọ̀ rẹ̀ náà láfàbọ̀ sí ẹni tó níwá náà la padà sọ́dọ̀ rẹ̀ walhamdulillah kò sí kankan tó sọnù fún Allah nígbà tó kú olúwa máa fi tọ́ wa kò sí kankan tó nù lọ́wọ́ nítorí pé ńlọ ni ọ ńlọ máa fi tọ́ ọ wà ẹ̀dá ọba àmà rí ọ dèkòdèkò pé wọ́n gbé ọ sí Allahu máa fi tọ́ ọ wà. inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi ma akhadha wa lahu ma a'ta wa kullu shay'in 'indahu bi ajalin musamma dájú ti Allah iná ní nǹkan tó gbà padà tí ẹ sì ní nǹkan tó fi sílẹ̀ fún wa gbogbo nǹkan lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àsìkò rẹ̀ tásìkò gbogbo nǹkan bá ti tó lílọ ní ọ̀lọ́ من حديث أم سلمة رضي الله عنها النبي محمد صلى الله عليه وآله وسلم وني إذا حضرتم المريضة أو الميت النبي صلى الله عليه وسلم وني تبوا شاد أن تنسارك أبين تنفق عقلوا فقولوا خيرا ريرنك ما صداد لأنه فإن الملائكة يؤمنون على ما تقولون تريكوا ملائكة ما سيآمي دوري بقبن تنبان صوت تبوا بالاري tọjọ yìí pé àárẹ̀ ni ọba lọ tẹfẹ wa bẹni tí ń kọ kakú lọ́wọ́ rere ni kẹjẹ kọ máa jáde gbẹnu yín o ìsọkúsọ ìṣètì yín o ìwékúwé ìṣètì yín o ha ayé ayé ìwọ bọ̀dá mi ni wọ́n ti wá dé ìwọ ni wọ́n wá dé mọ́lẹ̀ bọ̀dá mi ha ayé láìláì lọ́lọ́ ayé wo ló di bọ̀dá rẹ̀ ọ̀gbádùn ọ̀gbádùn ọ̀gbádùn wọ́n lè sọ pé ha obìnrin yìí ó sì ṣe bó ti lóun ó ṣe ó ṣe bó ti lóun ó ṣe ó lóun ọ̀rẹ́ yìnyín yín náà ni. ẹ bá máa wéwo kówó ń bẹ ẹ bá máa sọsọ kú sọ ń bẹ àwọn aláìlórí lọ́ọ̀mì wọ́n lè máa pọ̀fọ̀ ń bẹ wọn àwọn ẹlòmíì wọ́n lè máa dafa ń bẹ wọn ẹni tó kù sẹ́gbẹ́ ìrẹ́gbẹ́ àti ranu lẹ́ ń sọ lọ́dọ̀ rẹ̀ ẹ máa kó gbogbo sẹ́ máa sọ mẹ̀lẹ́kà ń bẹ ń bẹ wọn wọ́n máa ṣe àmì lórí ń tẹ̀wé padà wá wá kákíyèsára ìgbàdo káàrí kaná kì í ṣe pé ńgbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ lọ́sẹ̀sẹ̀ wá wálé kí ó lọ́wọ́ akọ kí ó ó ti kọ́kọ́ kọ́ ọ lẹ̀ kó tó di pé ìṣẹ̀lẹ̀ tó bùkátà kó lo kí ó kó tó di pọ́ ṣẹlẹ̀ ọ̀rọ̀ rere ilẹ̀ máa sọ lọ́dọ̀ ẹni tí ń pọ̀ kakú lọ́wọ́ ẹ gbọ́dọ̀ wíwèé kówè ǹjọ́ wa tọ́ ẹni tí ń pọ̀ kakú lọ́wọ́ kama ke suratu yasin kama ke lọ́dọ̀ rẹ̀ nítorí pé wá nínú hadith kan eléyìí ti Mi'qal ibn Yasar tọgbà wa látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn lànà bí sọ pé iqra'u ala mawtakum surata yasin ẹ máa ka yasin sí àwọn òkú yín lára ẹ máa ka yasin sí àwọn òkú yín lára ṣùgbọ́n ìgbà wa yìí báyìí ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ àwọn olùmọ̀ ọ̀nbẹ nínú wa àwọn ẹni tó sọ pé ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ gẹ́gẹ́ bí ibn Hibban ó wà nínú wa àwọn tó sọ pé kò tẹ́ sí gẹ́gẹ́ bí ìmáàmù Malik rahimahullah kò tẹ́ sí etí ìmáàmù Malik wíwọ̀n ńlá gbà àwọn apá kan nínú àwọn ẹni tó ń sọ pé ó ṣe lò pàápàá jùlọ ọ̀dà lórí àṣelọ́lá ṣẹ́ kódà kó ṣe pé kọ̀fẹ́ sẹ́rin lẹ̀ gẹ́gẹ́ bí Ahmad ibn Hanbal rahimahullah ntọ́ ń gbọ́yé nípa hadithi yìí òun náà ní kí wọ́n lè ka súrọ́tù yàsín sẹ́ni tó ń pọ̀ka kú lọ́wọ́ kó tó di kókú bísí pé ẹ máa ka yàsín sẹ́ni tó ti kú áà ẹ máa ka yàsín sẹ́ni tó ti pé ń kú lọ́wọ́ eléyìí ni ahmed ibn hanbal ńlọgbọ́yé nípa rẹ̀ nítorí ẹ̀ ní ìgbà tí ikú dé tó dé sí ahmed ibn hanbal ó pe ọmọ rẹ̀ fáàrẹ̀ ó ní kó jókòó nítòsí ọ̀dọ̀ òun kó máa ka súrọ́tù yàsín ṣùgbọ́n ìtọ́tọ́ gbajú eléyìí tá a sà lẹ́sà òun náà nípa tẹni tó ń pọ̀ kakú lọ́wọ́ àtẹni tó ti kú yányá a gbọ́dọ̀ ka súrátù yàsìn kan lọ́dọ̀ àwọn nítorí kíni nítorí gbé ẹgbàá wáyẹn kò fẹsẹ̀ rìn lẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ eléyìí ńlọ túmọ̀ sí pé kẹ́ wá péjọpọ̀ fídíò kù eléyìí tó ti pẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa kí alukur'an kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ alayi náà máa ń kí alukur'an fún nítorí pé oní tí ọ̀ràn sí oní tí ọ bẹ̀rù Allahu azza wa jalla tẹ́lẹ̀ bá yé wa ajá ike nígbà tí tó ti kú yẹn á mú aṣọ á dàbò lára á mú aṣọ á dàbò lára aṣọ ń bẹ lọ́rùn rẹ̀ eléyìí tó ṣe pé ó fi kú yẹn tọ́ba wù alẹ́ bọ́ kó lọ́rùn rẹ̀ bá bọ́ lọ́rùn rẹ̀ agbọ́dọ̀ ike láàrin ìdodo àti méjèèjì a fi nǹkan bò ó lọ́nà tó fi ẹni tí ó wẹ̀ àfi tó bá yẹ pé ìyàwó ni ó wẹ̀ ọkọ àbọ̀kọ ni ó wẹ̀ ìyàwó. ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ẹ bo àárín ìdodo rẹ̀ sí orúnkún rẹ̀ méjèèjì kẹ́ tó da sọ́fò ẹ wá da sọ́fò òkú yẹn tó bá jẹ́ pé ẹ bá rí nǹkan kan tẹ gbélé lórí tẹ gbélé níkùn ọ̀dà nítorí pé téèyàn bá ti kú akramakumullah onítọ̀hún máa wú ni ibi tátẹ́gùn lè gbà gbogbo atẹ́kùn tó bá ń wọlé sínú rẹ̀ inú yẹn bẹ̀rẹ̀ sí ní wú inú yẹn bẹ̀rẹ̀ sí ní wú a ò yàtọ̀ tí òkú ẹranko gẹ́gẹ́ bí òkú ẹranko ti ṣe rí bẹ́ẹ̀ náà lòkú sọmọ ènìyàn náà rí ẹ̀rí pé tẹ́ bá fi òkú ewúrẹ́ lẹ̀ tẹ́ lọ tẹ́ fi sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì tẹ́ lọ tẹ́ bọ̀ tẹ́ tó dé lẹ́yìn wákàtí mẹ́rin márùn kí ló ṣẹlẹ̀ ẹ̀rí pé ewúrẹ́ yẹn ó ti ń wú gèlè mà bẹ́ẹ̀ náà lòkú ọmọ èèyàn olùwẹ̀lẹ́dàá wa pọ́n wálé pẹ̀lú làákàyè fún wa olùwẹ̀lẹ́dàá pọ̀ wálé pẹ̀lú kó ṣe wá lẹ́ni tó ṣe pé ń bá sọ̀rọ̀ ó ń pa láṣẹ ó fi sí wa lára ohun tó ṣe yí pé tá a bá lò á máa tẹ̀ láṣẹ rẹ̀ tá a bá kọ̀ láti lò á máa takò àṣẹ rẹ̀ ṣùgbọ́n àwọn ẹranko tẹ́ rí yẹn àwọn onírú làákà yẹn ṣùgbọ́n àwa náà ẹranko ni wá ẹranko onílàákà yìí torí ẹ̀tọ́ ọmọ ènìyàn náà bá kú tẹ́ ẹ̀ bá gbé nǹkan kan lé níkùn wíwú níkùn rẹ̀ nìkan o kíá ni pàtàkì kẹ gbàlùkùránì lẹ́nu ọwọ́ àlàyé tẹ́lẹ̀ náà kẹ gbàlùkùránì ọwọ́ àlàyé tẹ́lẹ̀ náà wọ́n kí alùkùránì kẹ jókòó mbẹ́ ọwọ́ àlàyé tẹ́lẹ̀ náà tọ́ba gbọ́ fún sọ̀rọ̀ alùkùránì kẹ fẹ́ gbọ́ kọ́dà kó ṣe ń gbọ́ kọ́dà kó pé lè má mú ni má pa alùkùránì lè ń kùn. bákan náà bíi ti ayẹ́nu tá a lọ sọ́kọ́ o ẹ fẹ́ lọ́kùn ẹ má gbé ayẹ́nu lókun nù ẹ sà wá nǹkan kan tó ṣe pé yọ kọ dínà kátẹ́gùn ọmọ péjọ sínú rẹ̀ kọ́ máa fọ́n kùn eléyìí jẹ́ báwọn gbogbo ẹni tó bá wà ń bẹ̀ tó bá fẹ́ fẹnu kó kúnyùn lẹ́nu ó lè fẹnu kó lẹ́nu kò sí tó burú bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ sí pé ńgbàtà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó sọlá ìsì jíjìnìjìnì bàbá gbogbo àwọn sàhábà a rí nínú wa ẹni tí sọ pé ní tó bá tún kú òní ó kú bẹ́ẹ̀ Umar ibn Khattab radiyallahu anhu gbogbo apá nàbì kú ẹnikẹ́ni tó bá sọ pé nàbì kú òní ó kú báyìí ni Abubakar radiyallahu anhu dé nígbà tó ń dé ó sì wọlé lọ ó lè fi tọ́tí anabi Muhammad sallallahu alayhi wa sallam sí ó sì fẹ́nu kú anabi lẹ́nu ó ní kútólú ọ̀pọ̀ iná ló ti pọ̀ yìí kò tún sí kútólú ó fi pọ̀ ọmọ lẹ́yìn eléyìí báyìí ó dùn láàyè ó sì dùn lẹ́yìn ikú rẹ̀ Abubakar wá jáde ọwọ́n káyà yìí sáwọn èèyàn létí wa ma Muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul afa in mata aw qutila inqalabtum ala a'qabikum wa man yanqalib ala 'aqibayhi falan yadurra Allaha shay'an wa sayajzi Allahu ash-shakirin <coughs> Muhammad kìí ṣe nǹkan kan bí ẹ bá ṣe kan. táwọn àránṣẹ́ púpọ̀ ti lọ ṣáájú rẹ̀ ṣé tí wọ́n bá pa àbótí ẹ̀ kú ẹ̀yìn ọ̀wọ́ torí rẹ̀ ma ẹni tó bá fi ìsìláàmù sílẹ̀ nítorí bánà bì kú ó ní nǹkan tó fi ṣe ìnínilára fún Allah orí ara rẹ̀ lóòsì ẹni di ẹ̀sìn tí wọn ò ti torí kú tí san yóò dàbí ìgbà tó ṣe ọjọ́ náà wọ́n kalẹ̀

ó sì ti gbà báyìí ọwọ́ amọ́wọ́ wọn á fi ń lọ mú àwọn fọwọ́ lókun mú àwọn fọwọ́ lókun mú múra sí kọ́wọ́ rẹ rọra rẹ bọ́ sínú ẹnu ẹ̀ wá gbà olú ẹlẹ́dàá ti ṣe bẹ́ẹ̀ fáwọn kárí wọ́n fọwọ́ lókun mú wọ́n fọwọ́ lókun mú bẹ́ẹ̀ lọ́wọ́ bọ́ sẹ́nu eyín òkú bá di ọwọ́ mú ọwọ́ ọ̀bá yọ ọmọ sẹ́mi pé gbogbo ń tẹ́sí tí fi jó wàá sàlàyé ẹ̀ torí pé tó o bá rí ọwọ́ mú jáde lálàáfíà ò ní sọ́ńtó ṣe

àwọn òsì lè máa yá inú òkú yàkuyà á lè fi sẹ̀sìn á lè fi sẹ̀sìn wọn náà sọ pọ̀ nfọwọ́ lọ mú ni wọn sọ pé kọ̀tọ́ ọbí kọ̀tọ́ ọbí kọ̀tọ́ ọbí ọwọ́ àtẹ̀wọ̀ akramakumullah wọ́n ti ọwọ́ rẹ̀ mọ́lẹ́nu lọ́wọ́ bá jábọ́ ọwọ́ tó kù ti mú wọn bá tún fẹnu lẹ̀ Allahu akbar nítorí pé Allahu fẹ́ ti jófin ẹni tó ti kú ti kú gbogbo tó wù kó láàrin wa tiẹ̀ sẹ́nu ẹ̀ ń dédé síbi má sọ̀rọ̀ rẹ̀ láì dá má dèkòdèkò kó ọmọ fọwọ́ gun mú ọmọ fọwọ́ lọ mú lórí kíni ó ti lọ bá nǹkan tó gbélé ayé ṣe ìwọ ló kù ọmọ bó ti parí tiẹ̀ sí. torí di eléyìí sẹ́nìkan bá ti wá kú kí ló ń fẹ́ ká ṣe àgbọ̀dọ̀ máa síra wa lábàrà ká máa fasọ ya mara wa lọ́rùn ká máa dára wa ká máa gbéra wa ṣubú lójú títì ká mọ́ bẹ́ẹ̀ ká máa fi yára wa lára abẹ́fẹ́lẹ́ kọ́ máa fi kọ́ máa fi yára rẹ lára kọ́ wa máta kọ́ máa fi rẹ obìnrin ọlọ́parí orí wa ń dán pandára nítorí pé bàbá rẹ kú ọkọ rẹ kú ẹ ẹ wá ń pariwo ẹ wá ń kígbe ẹ wá ń pariwo ẹ ń kígbe nítorí pé kí ni aburú ṣẹlẹ̀ lẹ́yìn ìwọ kú òṣèkà ìwọ kú ọ̀dàlẹ̀ ìwọ pé kìnnì pé kìnnì pé kìnnì òfò dáńkẹ́ yẹn kò jókòó kò jókòó ẹ̀ kàn sara yín dànù àwọn olódojú ọ̀dà kankan mà. ṣé tó bá bú ikú látòní títí dọ̀la ó pé kí ẹni tí ó ti kú kó jí ni tó sì pé tí kú ọmọ pa wọn náà ọjọ́ kú rẹ ni ò sì pè múra sí òní náà ní kó kú òní kí wọn náà kú rẹ igi lẹ́yìn ọgbà tó wó kẹjọ pàdé torí de eléyìí àmọ́ ẹni mọ́lẹ̀ àmọ́ síra ẹni lábàrà àmọ́ ẹni léṣe kò sí nínú Islam tó fi kọ́ wa النبي صلى الله عليه وآله وسلم ni ليس منا من latama al-khududa kò lè jọ kan nínú àlùmọ́ wa ẹni tó ti tó ti torí kéèyàn kú fún tó ń sira rẹ̀ lábàrà wa shaqqa al-juyuba tí ń fẹ́ wúyàmọ́ra rẹ̀ lọ́rùn wa da'a bi da'wa al-jahiliyya tí wọ́n ń pè ní òun rárá pẹ̀lú bí wọ́n ti ṣe máa pè láyé ojú dúdú wọ́n á máa wá pé òkú ní mẹ́sàn-án mẹ́wàá lóhùn arò kàmú gbogbo ìran bá bú sẹ́kù tàǹbẹ̀ ọ̀ kò sẹ́ni tó bẹ̀ ọ̀ nítorí pé gbogbo eléyàn ṣe àwọn èèyàn láyé ìṣekèsè rí ni Islam kò fara mọ́ wọ́n ní apẹ̀ lóhun arò kórí ara yóò wú and then what kí náà wàá ṣẹlẹ̀ torí ọjọ́ wa wa ká sọ́ra kọ́dà eléyìí ń bẹ nù kẹta àwọn kan fi ń ṣiṣẹ́ ṣe tí wọ́n fi ń pawó wọ́n ń pè wọ́n ní apòkú apòkú yọ wá bá wọn pòkú torí ẹ̀ kọ́tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà akramakumullah ní ìgbà tí èèyàn kú fún yín ẹ fún Allah ẹ gbà fún Allah ẹ máa gbé ntòwú ẹlẹ́dàá wa ló ṣe inna lillahi wa inna ilayhi raji'un. إن لله ما أخذ وله ما أعطى وكل شيء عنده بأجل مسمى أو أن حديث مين يقول النبي محمد صلى الله عليه وآله وسلم برئ من الصالقة يقول النبي صلى الله عليه وسلم أم قمته kúrò lọ́dọ̀ as-saliqa ọ̀nà lẹni tó ti pẹ́ ń pariwo nítorí kókòkò wal-haliqa àti obìnrin eléyìí tó ti pọ̀ lọ fárí orí ń dápọ́ndára nítorí kókòkò fún wash-shaqa anábì tó má pamẹ́sẹ̀ kúrò lọ́dọ̀ ètí ń pakọ́ yamara rẹ̀ lọ́rùn nítorí kókòkò fún. akramakumullah gbogbo anjali tó ma lara wọn mọ́lẹ̀ tó ma larí mọ́giri tó ma pariwo tó ma sunkún ẹ̀dálẹ́kùn ẹni kọ́ jáwọ́ ń bẹ̀ kọ́ sọ́ra fún ìsọkúsọ kọ́ sọ́ra fún ìwékòwé kọ́ má ti kó bára rẹ̀ kọ́ má ti kó bókù nítorí pé òkúta ẹ̀rí yẹn nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní innal mayyita la yu'adhabu bi buka'i ahlihi alayhi ẹni tó ti kú anábì ni mo búra wọ́n máa fìyà jẹ nítorí ẹkún táwọn èèyàn rẹ̀ tí wọ́n ń sunlé lórí gbogbo àsunhu gbogbo àsunké gbogbo ohun àrò eléyìí tí wọ́n fi ń pọ̀ kú ìmọ̀ àfàyà fòkùn yìí kẹ́sì máa wọ kò dénú o irọ́ ni o nítorí pé ẹlòmíràn sọ pé ní táwọn jọ sọ pẹ̀lú ẹni tó kú òun náà ni pé kò ní lọ lọ́jọ́ kan àfi kọ́jọ́ pé àwọn jọ ń lọ ni kìí ṣe ní táwọn jọ sọ ìní tó ṣẹlẹ̀ yìí nígbà tí a ti jọ ládìhùn ìgbẹ́ ń jọ ń lọ ni tó sì ti hàn ipò ti kọ́kọ́ kú sáájú rẹ̀ kọ́ tẹ̀lé kò lè wọ̀ kò lè bá àmádìhùn sẹ́ lásán ó ti ṣẹlẹ̀ rí pẹ́rù wọn bó ti ṣe sunkún nìyẹn tó ń gbára dálẹ̀ tó ń jẹra rẹ̀ mọ́lẹ̀ bọ̀dún bọ̀dún bọ̀dún àjọsọ báyìí bọ̀dún àjọsọ báyìí wọ́n á gbókù lórí tẹ́ wọ́n sọ fóbìnrin yẹn ipò obìnrin kò gbọdọ̀ bá wọn lọ sórí tẹ́ ó sá yàrá ó lọ́ wọn lọ náà ni ó lọ́ wọn lọ náà ni ah, ẹsẹ̀ ilẹ̀ ẹsẹ̀ ilẹ̀ nígbà tí wọ́n á dórí tẹ́ lóbìnrin yẹn lọ́ bá ń gbára dálẹ̀ ní bá ń gbára dálẹ̀ ní bá ń jẹlẹ̀ ní kókò ní jẹlẹ̀ ní kókò wọ́n ti wá fo òkú yẹn tán oníkálukú wọ́n ti tọrọ àforíjì wọ́n ti tọrọ kó lóa kó fún lẹ́sì fọ̀ kálukú ti wá túká kálukú ti túká ọ̀fẹ́ dàbí ìgbà tóbìnrin nìkan lọ́fẹ́ kù mbẹ́ wọ́n wá ń sọ fáwọn yẹn pẹ́ fílẹ̀ o ẹ má pàrọ̀ wá fún o ẹ má bẹ́ o ńgbà tó rí kó nìkan ló kù lọ́nà bá dìde kò dúró lórí sẹ́mọ́ ní bá ń bọ̀ ní bá ń bọ̀ wá di mọ́tò wọ́n á sọ fún ẹ lọ dúró tì wọ́n gbàtí èsì ń tí ẹjọ́ sọnù ẹ dúró tì wọ́n ṣebí ikú dóró ikú ṣèkà ikú pa bọ̀dá rẹ lọ́jọ́ àìpé ó mú bọ̀dá rẹ gbọ́jọ́ ọlọ́jọ́ lọ ìsọkúsọ àkàràmọ́kùnmọ́lá lọ́nà ìbásáré wa wọ mọ́tò irọ́ ni irọ́ àtẹ̀kẹ́ ni ìgbà míì ní yorùbá lẹ́bù kọ́ mọ́ bá sọ pé ńlọ́pa ìdínú tó fi máa sunkún rọ́ tó fi máa lara mọ́lẹ̀ lórí rọ́ ẹni tó ṣe pé chingọ́ọ̀mù ní kó tó délé ibi tí wọ́n ti kó ti kó fún wa ọwọ́ adébẹ̀ tí fi chingọ́ọ̀mù rẹ̀ ó fi há para lọ́nà á bẹ̀rẹ̀ sí ní búsẹ́kún ẹkún rọ́ ẹlòmí àgbàdo ní ìjẹ́ bọ̀ wọ́n fẹ́ẹ́ débẹ̀ tán lọ́ba wé mágèlè lọ́ba búsẹ́kún tó bá àná ńlá pé kíni pé kíni òpùrọ́ burúkú òpùrọ́ burúkú ẹlẹ́tàjẹ kó wọ́n má bàa kó ńlọ́pa kó wọ́n má bàa kó ńlọ́pa nígbà tí wọ́n bá ti wá kú ẹ tètè sáyà rẹ̀ ẹ wẹ̀ ẹ fasọ̀ gbẹ̀yìn sí lára ẹ pé lọ síbi tẹ́tù ṣe sọ̀látù jánásà sí eléyìí tó ṣe ike ibn umar radiyallahu anhuma ọgbà wa ọlọ́run nàbẹ̀ wa muhammad sallallahu alayhi wa sallam oní idha mata ahadukum fala tahbisuhu sẹ́nìkan nìyí bá kú ẹ̀ má mú má lẹ́wọ̀ fa asri'u bihi ila qabrihi ẹ̀ tètè gbé lọ sí sàárì rẹ̀ ẹ̀ má mú má lẹ́ ẹ̀ tètè gbé lọ sí sàárì rẹ̀ nígbà tá a bá wa sọ pé ó kú lónìí ọ̀túnla láti ṣe sọ láti jànáza sí lára láti ògbèsì kí ló dé kí ló fẹ́ fi káta dúró dọ̀tún la tó bá pé ìdí pàtàkì bá wà kò sí tó burú bẹ́ẹ̀ o àmọ́ tí o bá sí ìdí pàtàkì kan rárá anabi sallallahu alaihi wasallam ní sẹ́nìkan ní bá kú ẹ má mú malẹ̀ ẹ tètè yára gbé lọ sí sàárì rẹ̀ al-Imam Tabarani àwọn ni wọ́n gbé jáde bisanadin hasan gba ọ̀nà kẹtọ́ da lóòótọ́ ọjọ́ tí anabi sallallahu alaihi wasallam máa kú ọjọ́ náà kọ́ ni wọ́n sin ìjọ kejì kọ́ ni wọ́n sin ìjọ la fẹ́ sọ ike tó tí sẹ̀rí àgbà wọlé ó lè má jẹ́ ọjọ́ bí òkú òun náà ni wọ́n gbé sí à ń fẹ́ kọjá ife òkú tó kú wọ́n wẹ̀ kó tó di pé wọ́n lọ gbé sí wọ́n wẹ̀ kó tó di pé wọ́n lọ gbé sí à ń sì ń fẹ́ kọ́tẹ́pẹ́ ni tí ó wẹ̀ wọn ni àwọn èèyàn tó dáa àwọn tá a mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ òkú yẹn àwọn ẹni tó jẹ́ pé wọ́n sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tí wọ́n bá ń wẹ̀ àwọn ẹni tó jẹ́ pé wọn ò ní sisi hòhò nígbà tí wọ́n bá ń wẹ̀ wọ́n bo ibi tó yẹ kí wọ́n bò àwọn kan ò ní fojú wò á ń bọ̀ síbá sí pé wọ́n fẹ́ lómi láǹfààní kó wo ara rẹ̀ torí ẹ̀ wọ́n wá nínú ẹgbàá wọ̀ọ̀rọ̀ látọ̀dọ̀ Ubay ibn Ka'b radiyallahu anhu ipa nabi alayhi wa sallam wọ́n ní Ádámù alayhi baba ńlá wa ní ìgbà tó àwọn kan rẹ̀ àwọn náà ni wọ́n wẹ̀ àwọn náà ni wọ́n fi aṣọ wé lára àwọn náà ni wọ́n fi àwọn náà ni wọ́n bá gbẹ́ sáré rẹ̀ eléyìí tá a máa pẹ́ kọ́rọ́ àwọn náà ni wọ́n ti sọ̀dá títí lára àwọn náà ni wọ́n gbé sínú sáré rẹ̀ àwọn màláìkà àwọn náà ni wọ́n sì mú búlọ́ọ̀kù alámà ni wọ́n fi díẹ̀ yin anabi adam lẹ́yìn tí wọ́n gbé wọn sínú sáré wọn dán lẹ́yìn náà làwọn màláìkà ni wọ́n wá jáde kúrò nínú sáré yẹn lẹ́yìn náà ni wọ́n wá rọ́pẹ̀ jí sáré yẹn torí ẹ̀ wọ́n wá sọ pé abẹ́ni adam ẹ̀yin ọmọ adama hadihi sunnatukum eléyìí lọ́nà tẹ́yìn náà máa gbà sí abdullah ọmọ imam ahmed wọn ló gbé jáde nínú tírà rẹ̀ almusnad alḥakim an-naysaburi wọn náà gbé jáde wọn sì sọ pé hadithun sahih. ó wà látọ̀dọ̀ Rafi' radiyallahu anhu wọn lọ nàbẹ wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni man ghasala mayyitan ẹnikẹ́ni tó bá fi lè wẹ̀ òkú kan fakatama alayhi tó wá gbé àṣírí òkú yìí tó gbé pamọ́ ó lè rí nǹkan kan lára òkú yìí nǹkan kan lè ṣẹlẹ̀ nígbà tí wọn wẹ̀ lọ́wọ́ tọ́jà bí ìgbà tó ṣe é pé ó tú àṣírí òkú yun wípé bọ́yá kìí ṣèyàn dáadáa ó tú àṣírí òkú yẹn bọ́yá láì dáa kan tó ṣe sí pamá tọ́ wá sí àṣírí rẹ̀ tó gbé pamá ghafara Allahu lahu arba'ina kabira Allahu tàtàrà rẹ̀ pa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ogójì yọ parẹ́ fún un. al-Imam Tabarani àwọn ni wọ́n gbé jáde nínú síra àwọn al wọ́n sì sọ pé ruwatuhu muhtajun àwọn ẹni tí wọ́n gba àdìsí wa gbogbo wọn là máa fi ọ̀rọ̀ wọn là máa fi sẹ́ẹ̀lì wọn kì í sòpùrọ̀ a máa fọ̀rọ̀ wọn sẹ̀rí nínú àwọn nínú àwọn tírà tó máa ń gba àdìsù wa bẹ́ẹ̀ ni alimami al bẹ́ẹ̀ ni wọ́n sọ. tó bá jẹ́ pé ẹ bá rí aburú kan lára ń wẹ̀ nínú aburú ni pé ẹni tá à ń wẹ̀ lọ́wọ́ àsìkò tá à ń wẹ̀ lọ́wọ́ yẹn lójijì sí ara rẹ̀ gbóná o ṣe kàn mà ẹni tó ti kú ó ti lọ bá ní tó gbélé ayé ṣe ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ òkú láìda bẹ́ẹ̀ là nàbì sọ fún wa. à ń wẹ̀ lọ sàdédé la kàn rí sí àwọ̀ rẹ̀ yí padà tó di dúdú birikiti ẹ gbọ́dọ̀ sọ fẹ́ nìkan ẹ bò láti tẹ́bá wa rí dáadáa à ń wẹ̀ lọ àmọ́ ibi tí lọ́fíńdà yìí ti wá lọ́fíńdà gbalẹ̀ gbogbo ara rẹ̀ ó débi yí pé. ìntàwé máwọ́ táǹfin wẹ̀ lẹ́yìn tá a wẹ̀ tán pẹ̀lú bí kan láì fi lọ́fíńdà sásán à ń tún gbóòórùn lọ́fíńdà tó yọ lára rẹ̀ dáadáa tẹ bá rí o ẹ sọ àìdá tẹ rí ẹsẹ̀ nu ń dédé síbi tó ẹni tí ó lè òkú ọ gbọdọ jẹ́ ọkan nínú mọ̀lẹ́bí rẹ̀ tá a bá tó rí mọ̀lẹ́bí ló tó wáyé òkú ọkùnrin àwọn ọkùnrin ní ọ̀wẹ́ o mọ̀lẹ́bí rẹ̀ nínú àwọn ọkùnrin òkú obìnrin àwọn obìnrin ní ọ̀wẹ́ o mọ̀lẹ́bí rẹ̀ nínú àwọn obìnrin àyàfi tó bá jẹ́ pé ẹni tó kú yìí báyìí ó bá jẹ́ kó lọ́kọ ọkọ rẹ̀ lọ́yọ̀ pọ̀wẹ̀ a rí nínú ẹgbàá wọ̀ọ̀rọ̀ látọ̀dọ̀ yẹn ńlá wa aisha radiyallahu anha nípa nàbà muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún aisha lọ́jọ́ tí ń sáré pé báwo ni tọba lọ ṣaláìsí báyìí èmi ni ń bá wẹ̀ ọ́ bẹ́ẹ̀ ni Aisha náà sọ ó ní tí wàá nábì náà bá ṣaláìsí èmi náà ní wẹ̀ ọ́ èso túmọ̀ sí pé ìyàwó lè wẹ̀ ọkọ ọkọ lè wẹ̀ ìyàwó nítorí kò fi ṣẹlẹ àṣọ yìí pé ìjọkọ àti ìyàwó eléyìí tó wà láàrin wọn pọ̀ tán látàrí ikú ìdínú tọkọ ó fi jogún ìyàwó tíyàwó fi jogún ọkọ eléyìí jẹba tọkọ bá jẹ nígbà tí ń wẹ̀ tí àwọn bá jẹ́ kó ní wẹ̀ ọkọ kò bùkátà kó faṣọ kankan bò lára nígbà tí ń wẹ̀ ọkọ rẹ̀ àmọ́ tí àwọn ọba láyà tó fi wá lọ sí lẹ́bà wọ̀wọ̀ dákun lọ́wọ́ lọ́wọ́ eléyìí ọkọ sì gbọ́dọ̀ jẹni ń bẹ̀rù fọmọ aṣọ ó ti kú àmọ́ wọn tún bọ́ ọ ló ti parí á tó ọ̀bẹ̀rù ọlọ́run ni wọn náà mọ̀ pé wọn náà kún jọ́ka ni. wáyé o à ń fẹ́ ikú ẹni tó ti kú yẹn tá fi aṣọ ká fi wé lára aṣọ tá a sì fi wé lára ká fi wé lára dáadáa kó sì tó ṣe pé yọ bá rẹ kí sàṣọ tó ṣe pé ọjà asọ yọrọyọrọ tá a máa rí awọ ara látara asọ yẹn Ọ wà nínú ẹgbàá wọ́n ní idha kaffana ahadukum akhahu falyuhsin kafanahu gbẹ́ni gbẹ́tẹ́nìkan nínú yín tí máa ń fasọ́ wé òkú lára òkú ọmọ ayá rẹ̀ kọ́ ya fi wé lára dáadáa à ń fẹ́ kọjá pé ọkùnrin tó ṣe pa fẹ́ fasọ́ wé lára aṣọ mẹ́ta òun náà la fi lára tó bá jẹ́ aṣọ márùn òun náà la fi òun lára ọkùnrin aṣọ tá a fi wé lára yọ aṣọ tó dàbí ìbora mẹ́ta akọ̀wé ta lákọ̀ọ́kọ́ máa a tún wí ẹlẹ́kejì ma a wí ẹlẹ́kẹta ma àṣẹ́kù bá sọ yọ pọ̀ sórí àtẹ̀sẹ̀ ibi tó pọ̀ sí lórí ń àfòkùn só ibi tó pọ̀ sí lẹ́sẹ̀ àfòkùn só àwọn àfòkùn a tún fi wé lára nítorí kọ́ mọ́ bá a máa yọ bọ́rọ́bọ́rọ́ nínú aṣọ nígbà tá a bá ń gbé nígbà tá a bá wá gbé débi tá a ti fẹ́ sin ní sáré rẹ̀ a wá gbogbo okùn yún nítorí kó lè bàjẹ́ pé àwọn aṣọ yún kò sí ní dídè má lára A fi bu ara rẹ̀ dáadáa bó ti ṣe rí kò jù bá ń lọ ọkùnrin ònù amóbìnrin àwọn tí wọn aṣọ márùn báwo ni ó ti ṣe wáyé wọn wọ kẹsí wọn lọ́rùn bíi bùbá láì jẹ́ pé wọ́n rán ẹgbẹ́ ọ̀tún àtẹgbẹ́ òsì rẹ̀ ẹlẹ́kejì wọn ó ro sí wọn nídìí gẹ́gẹ́ bíi ìlọ́dì ẹlẹ́kẹta wọn ó fi bò wọn lórí wá sí igbá ìyá wọn ẹlẹ́kẹrin wọn ó gbé mọ́ wọn ní gbogbo ara ẹlẹ́karùn-ún wọ́n tún wé máa gbogbo ara bó ti tẹ̀jẹ́ márùn-ún nù fáwọn obìnrin. àjù bẹ́ẹ̀ lọ gbogbo ọ̀hàlẹ̀ rẹ èmi máa nì ọ̀mẹ́ni tó ń bá pò ọ̀mẹ́ni tó ń bá sọ fún ọ ipò kéré sí mi. ìwọ náà nù ìwọ ni wọ́n gbẹ̀yìn ìwọ lórí rondo ìwọ ni wọ́n sáré dù láti lọ gbé sínú kòtò. irọ́ lásán tanra rẹ dànù pera rẹ ní rántí kólúwa kó jẹ́ ká jámà kankan lọ́dọ̀ rẹ̀ ni inna akramakum inda Allahi atqakum ẹni àpọ́nlẹ́jù nínú yín lọ́dọ̀ Allah lẹni tí máa ń bẹ̀rù rẹ̀ jù akramakum Allah nígbà tí òkú bá kú à ń fẹ́ ká ṣe sọláàtì sí lára sọláàtì janaza ọ̀ràn yẹn máa o ká ṣe sókù lára à ń fẹ́ káyìn mùsùlùmí kẹ́ tíjáde láti wá kópa nínú sọláàtì janaza kọjá kọtọ́ kọjá kọtọ́ kó ajẹ́ pé èèyàn wó ń wẹ́rẹ́ láàrì níjọ́ tá à ń ṣe sọ̀látùl jánásà sókù lára wọn ní jáde wọn ní èèwọ̀ ní fáwọn káwọn lọ síbi wọn bá ti fẹ́ ṣe sọ̀látùl jánásà àwọn ọ̀gbọ́dọ̀ lọ torí táwọn bá fojú gán ní òkú báyìí àwọn náà lọ́nu subhanallah àwọn awọ àwọn èèyàn ti tọba àdìjọ bídà láwa ni wọn máa wá pàkì láwa ni wọn máa kàkè wọn ni wọn fẹ́ sejọ́ kẹta bídà wọn fẹ́ sejọ́ kẹjọ bídà wọn fẹ́ sogójì ọjọ́ bídà àdádálẹ̀ níjọ́ náà lẹ́wàá rí oríṣiríṣi ètè níjọ́ sàrà sàrà bídà yawmul hajjil akbar nu fáwọn aládàádálẹ̀ ètò yẹ kẹ́ tú jáde kẹ́ tú jáde kẹ́ tú yáyá kẹ́ tú yáyá jáde òkú bùkátà rẹ̀ nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àdìsí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀kan wà látọ̀dọ̀ Ibn Abbas radiyallahu anhuma ọ̀kan alátọ̀dọ̀ yẹn ńlá wa Aisha radiyallahu anha anabi sallallahu alaihi wasallam ń sọ náà kan náà àdìsí yẹn pé tí mùsùlùmí bá kú tá a bá rẹ ní ogójì nínú àwọn ẹni tó ṣe sọ̀láàtì sí lára tí wọn kò fi nǹkan kan ṣẹbọ sí Allah Allahu ọgbà pẹ̀ wọn lórí ẹ̀ ẹni ogójì ẹni ogójì òkèrè o. ọ̀pọ̀lọpọ̀ òkúta ń ṣe sọ̀látùl jànáza sí lára sẹ́rẹ́ ni ogójì tẹ́lá sórí wọn gbà mí ọ̀pọ̀lọpọ̀ nù ẹlẹ́bọ náà ni wọn wọ́n ṣe mùsùlùmí gidi torí pé ẹni tí ń so sọ̀látùl jànáza tó kú láǹgá ó ń dè ń bẹ́ ń diẹ tàbí ẹ̀rọ àwọn ẹni tó fẹ́ sànú òkú omi òrùka burúkú ń bẹ lọ́wọ́ ọ̀daràn ẹlòmíì gbádùn ọ̀nà ọlọ́wọ́ a'udhu billahi minash shaitanir rajim sẹ́rù àwọn ọ̀daràn báwọn ni ó ṣe sọ láti sí wọ́lá. tọ́ àwọn tó máa ti ń bá ṣe ni wàláì àwọn láàrin ń jọ́tọ̀ ọba kú iná ló ṣe yẹ kó tètè mú nọ́mbà gidi àwọn ẹlẹ́bọ̀ lọ́n bá ṣe àwọn aládàádálẹ̀ lọ́n bá ṣe àwọn mùnáfìkì lọ́n bá tó àwọn náà láàrin torí irú ẹyẹ lẹ́yẹ wọ́tọ̀ àwọn ní jíńsẹ̀sì gidi lọ bá tò àwọn láàrí àǹfààní ó ti bẹ̀rẹ̀ sí ní rí ń bá kú tabarẹ́ ni ogójì tí kìí fi nǹkan kan ṣẹbọ sí Allah ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ tí ń pera ẹ̀ mùsùlùmí láwùjọ Yorùbá wa ọ̀ṣẹbọ ni wọ́n iná lẹ̀ ń gbọ́n ètò pera rẹ̀ lálàájì tó tún lára ṣọ́ọ̀ṣì lòun iná lẹ̀ ń gbọ́n ètò pè lálàájì táwọn ará ṣọ́ọ̀ṣì ń sọ wípé ìmọ̀ wa sùn mọ́jú níbí yóò máa ṣàdúrà nínú chọ́ọ̀chì sáwọn ọ̀daràn náà ni ó tò lẹ́yìn rẹ ni ó tò kó àwọn ṣe sọ̀látùl jánásà sí ọlá tó wúlò fún ọ. ẹ wá wò ó ṣebí chọ́ọ̀chì chọ́ọ̀chì là ń sọ èwo nínú àwọn mùsùlùmí ní èso olóògùn ogun òfò láti ń pariwo láti jọ́ọ̀jì. èwo ni ọmọ fọ́ pa nínú wọn ṣé bá sà ni wọ́n ṣe wọ́n rò kó àwọn ṣe ìsìlá. sáwọn ọ̀daràn náà ni ọ̀wá dùn tí ìpẹ́ wọn wọ́n gbà fún ọ ìpẹ́kọ̀ ẹ̀pẹ́ nìyí àwọn tí yóò jẹ́ mùsùlùmí sásálà bọ́ gidi ni wá olúwa sọ pé wà máa yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ètò pọ̀jù nínú àwọn ọba Allahu gbọ́ ọ̀sẹ̀ bọ́ ni wá olúwa ló ń sọ bẹ́ẹ̀ lọ́wọ́ suratu Yusuf ayọ̀ gọ́rùn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n ṣe mùsùlùmí gidi ètò owó láwàní tó ṣe pé oògùn abẹnugbọ̀ngbọ̀n tún bẹnu láwàní kọ́ ló Allahu akbar a'udhu billahi minash shaitanir rajim ìpèníjà ńlá nù èèyàn ogójì tí kìí ṣẹbọ sí Allah. hadith kejì wọ́n sọ pé tá a bá rẹ́ni ọgọ́rùn tí wọ́n dúró déédéé tó dúró déédéé ọgọ́rùn ọgọ́rùn àbà àbà a'udhu billahi minash shaitanir rajim ó yẹ ká tú jáde àwàdà aláàánú ọmọ ẹ̀yà wa kakópa nínú sọ̀látùl jánásà yẹn atọ́kùnrin àwọn ọkùnrin ọwọ́ àwájú ogójì tá à ń sọ kò sí yàtọ̀ láàrin ọkùnrin àtobìnrin ọgọ́rùn-ún tá a wíhun kò sí yàtọ̀ láàrin ọkùnrin àtobìnrin àwọn ló dúró déédéé yóò sòkú láǹfààní. tọ ìmáàmù yóò dúró tó bá fẹ́ sí sọ̀látul jánásà ní déédéé bí ìdodo obìnrin obìnrin tẹ tẹ́ wájú tó fẹ́ sí sọ̀látul jánásà sí lára déédéé bí ìdodo rẹ̀ ńlọkùnrin nílẹ̀ mọ́mú odò tó bá gbọ́kùnrin ni déédéé bí èjìká rẹ̀ ìní lè má mú odò báyìí ní sunna nabi sallallahu alaihi wasallam sọ. àyè ṣe salatul janaza láì sàlùwàlá kọ́ ọ mọ̀ pé à salatu pàjáwìrì kò sí salatu pàjáwìrì nínú Islam ọ sàlùwàlá omi ń bẹ ọ̀gbọ́dọ̀ ti tẹ̀yẹ̀ mọ́ a sì tó dáadáa ìmáàmù wa yóò ṣe Allahu akbar sálá kọ̀ọ̀kọ́ nù lẹ́yìn àníyàn allahu akbar yóò fi suratul fatiha èmi náà tí mo wà lẹ́yìn imam allahu akbar lẹ́yìn àníyàn màá fi suratul fatiha alhamdulillah gbogbo alama fatiha ti allahu akbar ẹlẹ́kejì à ń fẹ́ pẹ̀lú gbogbo allahu akbar yẹn kọ́ sókè. Okay. Allahu akbar ẹlẹ́kejì wà á ṣe àṣọláṣù fanabiwa Muhammad sallallahu alayhi wa sallam irú àṣọláṣù tó máa ń sinú tẹ̀síáhùdù rẹ̀ àṣọláṣù ibrahimiya. Allahu akbar ẹlẹ́kẹta ọ̀sàdúrà fún. nínú àdìsí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní sẹ́ ń bá ń ṣe sọláàtì tó kù lára ẹ máa ṣàdúrà fún tọ́kàntọ́kàn torí pé ń bùkátà rẹ̀ ó ń bùkátà dùn àwọn tọ́ àwọn àdúrà wo àtànàbí máa ń ṣe báyọ̀ kú ọkùnrin àbókù obìnrin àbókù ọmọdé gbogbo eléyà kọ́lẹ̀ nínú tíra àwọn tá nípa báwo ló ṣe máa ṣe sọ̀látul jánásà nítorí pé arípọ̀ pọ̀lọpọ̀ máa ṣe wọ́n kàn máa súfèé ni tó bá ń ṣe sọ̀látul jánásà wọ́n máa súfèé ni ẹ dákun ìké rẹ kí láǹfààní tó fẹ́ ṣe fókù ó kúkú mà ó sì ní béèrè agídí pọ̀ torí ẹ̀ náà la ṣe kọ́ fún ọ léde Yorùbá ẹ̀ a tún á kọ àwọn àdúrà yẹn fún ọ lédè lárúbáwá a tún transliterate rẹ̀ a tún kọ túmọ̀ rẹ̀ bẹ̀ kó lè yọ kó lè máa ń tọ̀ sọ. àwọn ní alùsùn lè ṣàdúrà fókù wọ́n ṣàdúrà bídíà ni àwọn gangan ló máa ń ṣàdúrà tó wúlò fókù fókù gbogbo ti bídíà tó ń ṣe kò sí kan tó sòkú láǹfààní rí gbogbo ti yàtí ta ló sọ fún ọ kó sòkú láǹfààní dàláìlù ta ló sọ fún ọ kó sòkú láǹfààní tìdáwù ń bọ wọn ti sọ fún ọ kó sòkú láǹfààní wọn ń tan rẹ dànù àbọ fẹ pawó jẹun torí pé ẹni tó mọ̀ ń pa ẹ̀sìn lọ́mọ ń tẹ̀sìn mú wa ìwọ ọmọ nǹkan kan kan sùn ọkọ̀ fẹ́ jẹun ni láti ìgbà tó kù ti kú gbàrà báyìí tẹ́ ń pa ìyíjú rẹ̀ dé ó ládùú àti ìsìláàmù ní kẹsì fún ẹ sì gbé kalẹ̀ ẹ fẹ́ ṣe sọ láti sí lára ẹ gbọ́ anábì ní ẹ ṣàdúrà fún tọ́ka tọ́ka torí pé ń bùkátà rẹ̀ akramakumullah tẹ́bá sọ Allahu akbar ẹlẹ́kẹ̀rin ẹ̀ ní wí kankan assalamu alaikum wa rahmatullah ẹyọkan ẹni sálámà kejì eléyìí wá látọ̀dọ̀ sàábé tó pọ̀ bíi sàábé méjìdínlógún nínú al-Mustadrak ti imam abi abdullah al-Hakim an-Naysaburi wọn ni táwọn gbọ́ pa nàbí máa ṣe ní sálámà àwọn sàábé tó fún akọ mi àwọn sọ pé àwọn gbọ́ pé máa ṣe méjì ṣùgbọ́n ẹyọkan lámú tí lèmọ́n bá ṣe asalaamu alaykum wa rahmatulah tó bá rí sẹ́nìkan ṣe asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah kò ẹ̀ mẹ́ta kọ́ ẹ̀nì kankan kò sí ní tó burú mbẹ́ bí lèmọ́n náà lọ́ bá ṣe méjì kò sí ní tó burú mbẹ́ amẹ́yọ kan la sàlẹ́sà níbẹ̀. akramakumullah sọlá ti kan náà ni wàá bùkátà pé lèmọ́n kan náà onásìníkẹ́tù lèmọ́n bá wò èèyàn kan àbùkátà pé bí ní bá ti pọ̀ ń bẹ̀ sí ní sọ̀láti tá a ti ọ́ pọ̀ sí níbo lẹ́ ti rí yun àdádálẹ̀ lásán wọn á ní ẹ ńgbà tánábì kú bó wọn ṣe ṣe sọlá ẹ sọ fún wa bó wọn ṣe ṣe sọlá ti sánábì là òkúta tẹ́kalẹ̀ òun gẹ́gẹ́ bí ànábì ẹ̀yin ẹ̀yin gẹ́gẹ́ bí sàábé nítorí pé ànábì sallallahu alaihi wasallam ńgbà tó ń kú wọn ò ṣe sọ̀látùl jánásà sí la ní jàmá èèyàn kọ̀ọ̀kan bá lùú mà ti pọ̀ tó ń ìdí nu tó fi jẹ́ kékeré ṣe jọ́ tó kú wọn sí kéé ṣe jọ́ kejì ìjọ́ kẹta bí gbogbo àlùmọ̀ ìsìláàmù ṣe pọ̀ tó kálukú lọ ṣe tiẹ̀ lọ́kọ̀ọ̀kan kálukú lọ ṣe tiẹ̀ lọ́kọ̀ọ̀kan sẹ́rù rẹ̀ wá lè jẹ́yìn ṣeun lè má mú kàti ṣe sọ láti fún adúpẹ́ ọ̀nà bẹ́ẹ̀ náà tó ṣe o àbí ẹni ẹlòmíì náà bẹ́ẹ̀ náà tó ṣe o lẹ́lẹ̀ bá ti wá sálámà kó tó bọ́ wájú wọ́n tún ní ẹ má ti lọ bàbá lè má mú yín náà ó tún ṣe tiẹ̀ torí pé ń bá wa náà ẹ̀kẹta náà tún bọ́ ọbẹ̀ torí kí sara àwọn olè rú gbọ́gbọ́ wọn bá ń pé wọn bá ń pín sara bídà gbogbo ẹ̀ náà ló yé wa àdádálẹ̀ lásán tí ò ní tùmà. ok ìmáàmù alákọ̀ọ́kọ́ à ń ṣe iyèméjì nípa rẹ̀ pé kò dúró dédé àbùrọ̀jọ́ ṣe dàkùnfọ́ yìí ń tí ẹjọ́ rẹ̀ ẹwọ nínú àwọn èèyàn tó wà ń bẹ tó dúró dédé ìwọ ni kò ṣe sọ̀látùl jánásà sí wa àbùrọ̀mọ́ torí gbogbo wọn pátá ló ní gbẹ̀ǹdì o wọn ò dúró déédéé ń di ẹ̀sìn o àti ká wọn pé gbogbo wọn ò dúró déédéé ẹni báyìí ni kò ṣe salatul janaza sí mi la lọ́ba tán. وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله bàbá ti ṣe sọlátul janaza tí òkú lára tán à ń fẹ́ ká gbé à ń fẹ́ ká gbé òkú yìí àwọn ẹni tí ó sì gbé kọ́ gbé wọn kọ́kà má gbé lọ́wọ́ gẹ́ngẹ́ sábà gbé lórí èjìká wọn àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní nígbà tí a bá gbé òkú ẹ yára pẹ̀lú òkúta gbẹ̀yìn ẹ yára pẹ̀lú òkúta gbẹ̀yìn nítorí pé tó bá jẹ́ ẹni rí níṣẹ́ lẹ́ ń gbé lọ sí pé kẹgbẹ́ aburúkú rò lè jìkà yín kọ́mọ̀tì bákan méjì náà lọ́mọ èèyàn. àkàràmọ̀kùnmọ̀lọ́ nígbà tí ọba wa ṣẹlẹ̀ yìí pé òkúta ń gbé lọ orí tẹ́ta ti fẹ́ lọ sí orí tẹ́ jìnnà ó jìnnà sílé a ní láti gbé sọ́kọ̀ kó tó di pa dórí tẹ́ tọ́ba rí bẹ́ẹ̀ ọkọ̀ tá a bá tẹ òkú sí òní kó síwájú kí gbogbo àwa yòókù ká tẹ̀lé lẹ́yìn a gbọ́dọ̀ gbáwájú máa lọ́wọ́ ibi tí wọ́n tẹ òkú sí wọn òní ọ̀síwájú àwọ̀ tẹ̀lé lẹ́yìn wáyé o ká gbé òkú wa ká lọ́ọ́ máa sin wọn sórí tẹ́ òun náà ní kẹ́tẹ́sì Islam tó fi pa wá láṣẹ nítorí pé orí tẹ́ ibẹ̀ iná níbi tí ó ṣe pé tí wọ́n bá ti àwọn òkú síbẹ̀ àwọn èèyàn tí bá ń lọ síbẹ̀ láti lọ bẹ orí tẹ́ yìí wò oníkálukú yọ láǹfààní àti ṣe àwọn òkú tó wà ń bẹ̀ tí wọ́n jókòó àwọn mùsùlùmí yọ láǹfààní àti ṣe gbogbo wọn láǹfààní lápapọ̀ yàtọ̀ sí pé tó bá jẹ́ pé ilé lẹ bá sin sí ẹ̀yin nìkan lẹ́ẹ̀dàmà ìkókù yín bẹ́ńbẹ́ mùsùlùmí mélòó ìní ọ̀wá síbi tẹ́ sin òkú yín sí nílé àmọ́ tó bá kórí tẹ́ni ẹni tẹ́ ẹ̀ mà rí àti ẹni tẹ́ ẹ̀ mà rí ẹgbẹ̀rún gbèje wọn tí wọ́n máa wá bẹ̀ títí dijọ́ gbẹ̀ndàlùkìyàmù tí wọ́n máa ṣerú àdúrà sanadu wa Muhammad sallallahu alayhi wa sallam tóníkà máa ṣe tọrọ ọ̀kẹ́ fáwọn òkú tí wọ́n sin sí orí tẹ́ títí dijọ́ gbẹ̀ndà kìyàmù bàbá yín náà nípìn bẹ́ẹ̀ ìyàwó yín náà nípìn bẹ́ẹ̀ ìyá yín náà nípìn bẹ́ẹ̀ ẹ̀yin náà nípìn bẹ́ẹ̀ ọmọ yín náà nípìn bẹ́ẹ̀ yàtọ̀ sí kọjá pé ilé la ẹ̀sìn òkú sí ẹ̀sìn Islam kò gbà pé ká máa sin òkú sílé nítorí pé tá ẹ bá sin òkú sílé kò sí tàbí ṣùgbọ́n àwọn òkú yìí báyìí wọ́n pàdánù àdúrà wọ́n sì jẹ́ ẹni tó ṣe pé á máa kàn lábùkù tẹ́lẹ̀ yìí náà rí púpọ̀ nínú àwọn òkú tí wọ́n sin sílé orí àwọn òkú yìí ni làwọn èèyàn ti sọ dídí tá ti máa jókòó nájú ọ̀pọ̀lọpọ̀ àwọn òkú tí wọ́n sin sí agboolé ẹ rí i pé àwọn ọmọ wa ó lè jẹ́ pórí rẹ̀ ni wọ́n máa gbé pò wọn sí láti yàgbẹ́ àwọn ewúrẹ́ wa ń kọ́ àwọn náà máa tọ̀ ọbẹ̀ wọ́n máa yàgbẹ́ bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òkú tẹ̀ ń sin sílé gan ẹ rí i pé ibi pọ̀tọ̀pọ̀tọ̀ títí ń sàn nílé yín ibẹ̀ náà lẹ́ ń sin àwọn bàbá yín sí ibẹ̀ náà lẹ́ ń sin àwọn àyà yín sí yọ̀wọ́ á di pé gbogbo agboolé ó di ibi tó ṣe pé òkú lọ́tù òkú lọ́sì àwa sì láláyà púpọ̀ yìí ní yorùbá tọ́jà yìí pé bọ́ọ̀bá lọ jí lóru aṣọ tí wọ́n sá tọ́jú aṣọ funfun tátẹ́kùn bá rọra gbé báyìí látàrí pé òkú ni lọ́tùn òkú ni lọ́sì ó lè pé eh, òkú tí o òkú tí kọ́ máa pariwo òkú wo ló ti ẹ bá sọ wọn sá aṣọ ni wọ́n sá látẹ́kùn pé subhanallah bẹ́ẹ̀ náà ni ẹ sì rí pókùtẹ́ ń sìn sílé wọn kì í pẹ́ tí wọ́n fi máa dóòsà wọn kì í pẹ́ tí wọ́n fi máa dóòsà nítorí pé òkú tí wọ́n ti sílẹ̀ o ẹ rí i pé àwọn ọmọ tí àárín wọn bá ń tòrò wọ́n sọ bàbá wọn tí wọ́n ti sí sàárè dòòsà táàrin wọn bá ń dàrú wọ́n sọ bàbá wọn tí wọ́n ti sí sàárè dòòsà táàrin wọn bá ń dàrú ẹ rí i pé wọ́n lè ní káwọn lójú orí káwọn lọ pe bàbá wọn òkú ọlọ́mọ kì í sùn lọ́rùn láti dọ́ tó lọ lẹ́yìn rẹ ti ń dàrú padà wá wá tún léṣe àdàpọ̀ bàbá tí ò rí kótó di pọ́kú nígbà ti wá kú iná wà á dolé àkàràmọ̀kọ́mọ̀lá ẹ̀yin ló kú ọlọ́mọ kì í sùn ìkànnì bàbá yín sùn tó fi kú ìmọ̀ ẹ̀sìn sẹ́ni bí ọwọ́ aago ó tún wá kú tó ẹ̀sùn ní kọ́ mọ́ sùn ẹ̀sùn fẹ́ tọpa ni ẹ̀sùn fẹ́ tọpa nù sàárè ti lọ tiẹ̀ ó ti lọ ẹ rí i pé ọ̀rọ̀ tó lè ṣe bí ọ̀rọ̀ wọ́n lánà búra lójú orí ẹ ti orí lọ sìnkún yìí sí. ẹ á pé lórí tẹ́lọ̀ wọ́n máa ń kí orí òkú tólógede àwọn èèyàn láabi àwọn ni wọ́n wà láwùjọ yín bàbá fẹ́ gé orí rẹ̀ náà lé wọ́n gé nítorí pé wọ́n ṣe àwọn documentaries kan nípa àwọn ilẹ̀ Yorùbá yìí nígbà tí àwọn èèyàn kọ̀ láti máa sìnkú sórí tẹ́ àwọn èèyàn ti ń gérí òkú wọ́n tún gé òkú tí wọ́n sin sábòlé wọ́n ti ṣe kínní yẹn gẹ́gẹ́ bí ọkọ́ ńlá tí àwọn àgbẹ̀ máa fi kọlẹ̀ ni ọwọ́ alẹ́nu kan tí ó fi sọlẹ̀ ibi tí ó fi gé ọrùn òkú mórìhùn òun wá wà báyìí tó bá ti tẹ́ báyìí pọ́n orí ń ti yọ wọ́n wá fi agboolé náà hàn pé wọ́n ti jórí eléyìí wọ́n ti jórí eléyìí wọ́n ti ẹ má fi gbogbo rọ́ọ̀sì kẹwọ́ ẹ má fi rọ́ọ̀sì kẹwọ́ kọjá o olórí ibú làwọn ẹni tí ń dórí òkú o àwọn kò ní dáa fún láyé dàlù kìyàmà ni o àmọ́ síbẹ̀síbẹ̀ orí tẹ ni kẹsàn kù sí sebastian kù sórí tẹ ẹ jẹ́ kí gbogbo wa kájọ ṣe ìrànlọ́wọ́ kórí tẹ ń kọ́ láàbò ká fa abala yípo àgbàlá tí ó yí dáadáa láti ṣe wáyà sí lórí wáyà tó ṣe pé yóò ní iná lẹ́ńtíríkì lára ẹ̀ ń bá kọlu orí tẹ́nà níbí kọ́ máa bá àwọn tó wà ń bẹ̀ dé so lọ́nà tó fi jẹ́ pé ìsọ́ tó pé yọ wà ń bẹ̀ àwọn ẹni láabi ẹ má jẹ́ ọjẹ́ pé àwọn ni ọmọ sọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kẹ́ni tí ń sọ orí tẹ́kọ́ pẹ́ jù ọba ti ṣe oṣù mẹ́rin ó tó bá wọn ẹ̀sùn wẹ́lòmíì nítorí tó bá ti pẹ́ jù yóò ti dàkúdà ọ́ nítorí pé ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí ní bá àwọn ẹni láabi ṣe wípé wọ́n lè wá pa aṣọ lára òkú wọ́n lè wá mórí wọ́n lè wá mọ́rùn tí ó máa gbawó bí ọ̀kanu ti ń sọ orí tẹ́ ọwọ́ lọ fẹjọ́ sun bàbá ìmáàmù lu wọn wípé bàbá òun á fẹjọ́ lágbẹ́dẹ́ àti tàmẹ́dọ̀ sùn yín bàbá lè má wa ní kí ló dé kí ni wọ́n ṣe ó ní wọ́n rajà lọ́dọ̀ wọn ò sì sanwó pé kí ni wọ́n ń ta ìbánikọ́ ọmọ sórí tẹ́ni. ẹ wọn láwọn nídìí aṣọ òkú aa bí bàbá ń ṣe pọlọpàá nù ló bá ní wọn wá kó wọn kó nílẹ̀ níbi ẹpàtọ dànù báwọn ṣe gbé lọ sí tọlọpàá nù pé asọdaràn la fi sọ orí tẹ tó ká ní ààbò tó péye fórí tẹ tọba fi lè dẹra lẹ ìwọ ló ń mójútó rí tẹ ìwọ lọ tó rí tẹlẹ ọwọ sọra lẹ wọn fi gbókù wọn ti gbórí òkú bàbá alágbájá wọn gérí òkú ìyá alágbájá wọn gé tẹ̀gbọ́n alágbájá ó ti mà ó ń bò ẹni ibu ni ọ ẹni ibu ni ọ tẹ bá ti lè wá ààbò tó péye forí tẹ ẹ má sàbàyà gbàgbà rẹ orí tẹ o sì gbọ́dọ̀ wà ní sísí lẹ lọ́nà tí ẹlẹ́dẹ̀ tí wọn máa wá wò pé èèyàn jáde tí wọn máa jẹ a'udhu billahi minash shaitani rajim sẹlẹ ìjẹba o akramakumullah nígbà tí a bá fẹ́ gbé òkú sí sàárè bákan méjì ní sàárè sàárè wà eléyìí tó ti pa àmà gbẹ́ lọ sísàlẹ̀ àmà gbẹ́ lọ sísàlẹ̀ bíi rectangle ọ̀kan kùn jù kan lọ orígun méjì yóò kùn bákan náà orígun méjì tó kù kò ní kùn tó àwọn méjì tẹ̀gbẹ́ yìí àmà gbẹ́ lọ sísàlẹ̀ bẹ́ẹ̀ nígbà bá dé sálẹ̀ lọ àwọn awobo ni alukébìlà ibi tó dé alukébìlà àwọn apẹkọrọ sàárè agbẹkọtò míì sí ìsàlẹ̀ wọn sísàlẹ̀ tá a ti ń gbẹ bọ̀ agbẹ eléyìí la pẹkọrọ ibẹ̀ la fẹ́ kí òkú bọ̀ àwọn akí òkú bọ̀ lọ́nà tó kù yẹn ó fi dojú kọ alukébìlà fẹ́ẹ́ mọ̀ pé kí lòkú ọkọ̀ síta báyìí nìsín ẹ̀yìn lòkú ọkọ̀ síta. Awa wà mú búlọ́ọ̀kù alámà a wà fi di ẹ̀yìn òkú ni sàrí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam la là ànábì ló yẹ kí sàrí àwa mùsùlùmí ó jẹ́ lẹ́yìn tẹ́ bá wá sí i iná lẹ́ gbọ́nù àdéhìí ta sọ pé báwọn mọ̀lẹ́kà ti sin baba ńlá wa Adam lẹ́yìn tá bá wá di pẹ̀lú búlọ́ọ̀kù á wà rọ pẹ̀dí èyí tá a ti kọ́kọ́ gbẹ́tẹ́lẹ̀ hàn á rọ pẹ̀dí á wà rọra ṣe kọ́ ga lọ sókè bíi kí ẹ̀yìn ràkúnmí eléyìí lè tọ́ dáa jù táàbà lè ṣe ajẹ́pẹ́ ìta máa bólẹ̀ lójú tòró báyìí òun náà gbẹ́ yóò jìn kìí tá a máa ń gbẹ́ súkẹ́súkẹ́ o á gbẹ́ yóò jìn dáadáa tàbá gbẹ́ tó jìn dáadáa á ń ṣe lọ́nà tó jẹ́ pé a tún á gbẹ́ kan sínú rẹ̀ èyí tá a gbẹ́ sínú yun òun ọ̀jẹ̀ kó fún ju èyí tá à ń ti kọ́kọ́ ń gbẹ́ bọ̀ lọ ètò wa fún yun ibẹ̀ lágbókùsù kìí sì ṣe pé gbogbo ẹni tó bá ti kú láyé ẹsẹ̀ mẹ́fà náà ni tá a máa tan ara wa jẹ bọ́ kọ́lé bọ́ káàtì ẹsẹ̀ mẹ́fà rẹ ni sẹ́sẹ̀ mẹ́fà gbogbo wa ga ẹlòmíì ẹsẹ̀ mẹ́sàn-án ni ẹlẹ́sẹ̀ méje wà ẹlẹ́sẹ̀ mẹ́jọ wà bí wọn bá dẹ́ṣẹ̀ méje tẹ gbẹ́ṣẹ̀ fún tẹ kì bọnu ẹ kì mọ inú sàárè ni bí kálukú bá ṣe ga bó bá ṣe gùn ọ̀dà ọmọ rondo ẹsẹ̀ méjì ni sẹ́sẹ̀ mẹ́fà lẹ́gbẹ̀ẹ́ fún náà tó eléyìí túmọ̀ sí pé bí kálukú bá ṣe gùn ilẹ̀ gbẹ́sàárì rẹ̀ tẹ́bá tí wàá gbókù débi tí ẹ ti fẹ́ sin à ń fẹ́ kẹ́ gbé òkú yẹn wọ sàárè gba bí ẹsẹ̀ sàárè tẹ́ gbẹ́ kalẹ̀ nu tá a bá tẹ òkú sínú sàárè tán ibi tẹ́sẹ̀ rẹ̀ ọ wà nù ibi tó rí rẹ̀ ọ wà nù tẹ́bá fẹ́ gbókù yẹn sí sàárè bó lẹ́sìn máa gbé bọ̀ ibi ẹsẹ̀ lẹ́ẹ̀ máa gbé bọ̀ tẹ́ẹ̀fì gbé wọn nù sàrí kìí ṣe bí orí lẹ́gbàgbé wọ̀ kìí ṣẹ̀gbẹ́ lẹ́gbàgbé wọ̀ ibi tẹ́sẹ̀ rẹ̀ ọwọ́ àtọ́ba dénú sàrí lẹ́gbàgbé wọ̀ sàrí a máa tẹ̀síwájú gba lẹ́yìn bí ọ̀sẹ̀ mélòó tabasala yìí nípasẹ̀ hajj àti iléyà tí ń bọ̀ a máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ ikú nítorí pé gbogbo aláàkú kárán tí polówó ẹlẹ́dàá wa pa wá láṣẹ kápọ̀ ní mímọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam nítorí pé olúwa ni yáa yọ lẹ́dínà iná aláhùn ọmọláyìkẹ́tàwó yóò sọ̀lù náà alẹ́ nàbí yáa iyọ̀ lẹ́dínà àmín sọ̀lù àlẹ́yìí wọ́sẹ̀lẹ̀mú tẹ̀sílẹ̀mà ọ̀rọ̀ yìí asẹ́tí ń tẹ̀síwájú ni ẹ máa sàṣàlátù fún ní gbogbo ìgbà anábì sallallahu alaihi wasallam náà sì sọ wípé ẹ máa ṣe àṣàlátù fún mi lọ́pọ̀lọpọ̀ ní ọ̀sán àtòrújọ́ ọdún mọ́à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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله